ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. kágbàṣà ti ṣe lẹ́wà lárugẹ mo ní kágbàṣà ti ṣe lẹ́wà lárugẹ o eh. Oyinmomo ẹ pè é kí n gbọ́ná. oyin mama oyin mama oyin mama o oyin mama. ẹ pè é kí n túbọ̀. oyin mama oyin mama oyin mama oyin mama. nílẹ̀ Yorùbá yìí àwọn akọrin tó bá gbónú tí wọ́n tún ní fàṣà tí wọ́n ń fọpọlọ tó pé mo rìn ọgbọ́n jáde máa ń jẹ́ nìyí láwùjọ mùtúmùwà a máa fòwúra àwọn orin wọn ṣùgbọ́n kinní kan tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ òun náà ni pé kóló ni tó bórin gidi jáde àwọn kan bẹ lẹ́yìn wọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà tó ń jẹ́ kórin náà dùn létí ọmọ aráyé ọkàn pàtàkì nílẹ̀ Yorùbá ní Abdulrafiu Bọ́lájí Bello ògbóǹtarìgì olóòtú orin ni wọ́n jẹ́ táwọn èèyàn mọ̀ sí pòdúsà gbogbo àwọn olórin tó kàǹkà nílẹ̀ yìí lọ́mọ ọba ọ̀rọ̀ àti ṣiṣẹ́ rí ẹ lẹ́nu òní pọ̀n. well so far so good ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun hmm. náà lọ́pẹ́ yẹ so eh, torí kò ń ṣe mímọ̀ ṣe ẹ̀dá eh, ọ̀pọ̀ látijọ́ bẹ̀rẹ̀ tó ṣe pé wọ́n ti lọ ọ̀pọ̀ ló ti wà lójú ọ̀nà tó ti ṣubú mo fi yọ wọn lọ́hùn mo fi ń gbórúkọ ẹ̀ga ni àfi kéèyàn ṣàdúpẹ́ lọ́dọ̀ lọ́hùn torí pé ẹni tọ́lọ́run bá ní kó ríru ọjọ́ èní báyìí àánú lórí gbà ìrànlọ́wọ́ lórí gbà lọ́dọ̀ ọlọ́run mo dẹ̀ cherish ẹ̀ mo mọ̀ pé àánú ọlọ́run àti ìrànlọ́wọ́ ọlọ́run ni kò ń ṣe mímọ̀ ṣe kò ń ṣe eh, exercise kan máa ń ṣe nǹkan kan ní máa ń jẹ gbogbo yẹn mo rí as rubbish talk fáwọn tó máa ń sọ because àwọn tó ń jẹ́ nǹkan tó dáa jù wọ́n lọ wọ́n ti ṣubú káṣá sọ pé ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó lọ́pẹ́ òun náà ṣáà ni màá máa yìn òun ni màá máa dúpẹ́ fún Allah asawajala. Adémi Bello yẹn Bọ́lájìmí Bello ọkọ alájà Kúdírátù yẹn ọkọ Làtífátù yẹn iran bàbá ẹ̀ ò kọrin ìran màmá ẹ̀ ò kọrin ọba sani wọn máa ń jẹ nílé bẹ́ẹ̀rì Bello mi ọmọọba àtìkí ìjì ọmọọba lọ́ra ni ọmọọba bẹ́ẹ̀rì Bello mi ọmọọba àtìkí ìjì ọmọ agbélébò ológun lọ́wọ́ ẹ̀ ni Bọ́lájìmí Bello yẹn ara orin tèmi tó yìí nǹkan òun làládé máa ń jẹ ibẹ̀ ló ti jẹ́ èèyàn ṣùgbọ́n akọsílẹ̀ tìwẹ́. alhaji abdulrafi balaji bello. èèyàn pàtàkì ni wọn. ó jẹ́ ọmọ tó múra síṣẹ́. ọmọ dáadáa ni. ó jẹ́ ọmọ tó sì lẹ́sìn. èèyàn dáadáa ni. ọmọ tó dára púpọ̀. èèyàn dáadáa ni wọn. ó ní tẹríba. èèyàn tó dẹ̀ pa àwọn ọmọ ẹ̀yìn mọ́ra ni. ó ní tìjú. bàbá wa ló jẹ́ ládùúgbò. ó kó ni mọ́ra. ọmọ ẹ̀ ọmọ dáadáa. ó lọ́yàyà. ó jẹ́ ọmọ tó wúlò. ọmọ gíríkì ni. káwọn tẹkàn ti dá àsáyé tó sì rí dáadáa gbéṣe lórí iyẹ̀pẹ̀ dúpẹ́ fún ọlọ́run èyí náà ti burú jù. ọmọdé òkú mo ṣe bá gbà ló ń da bọ́lájí has fifty ọlọ́run ló fi ènìyàn ẹ̀ ọba tó fẹ́ nìyẹn ẹ máa jẹ kó yẹ sílẹ̀ fún ẹ tó bá dọdún tó bọ̀ wá tún máa bè á bèèrè sí. wọ́n ní à ń ṣe ọjọ́ bíi àádọ́ta ọdún tí bọ́lájí bello tí wọ́n délé ayé ní báyìí tá a ṣe ni pé a pe alhaji abdulrahuf yes. bọ́lájí aládé yes. bello okay. aláṣẹ bọ́lájí media productions limited kí ẹ máa bọ̀ láti wá kí àwọn èèyàn káàbọ̀. salamu alaikum warahmatullahi wabarakatuh mo dúpẹ́ fún ọlọ́run mo dúpẹ́ fún ànábì Muhammad mo dúpẹ́ fún àwọn ẹbí mi bàbá mi ìyá mi àti ẹbí àti kéèjì royal family nílùú ọ̀rọ̀ àti mo ti jáde tí ìjọba àwọn náà bí mi àwọn náà wò mí mo dúpẹ́ fún púpọ̀ fún gbogbo ọmọ bíbí ìlú ọ̀rọ̀ pátápátá nítorí pé tá a bá bíyàn nílùú kan tí àwọn aráàlú yẹn ò bá fẹ́ràn ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe kò lè ṣàṣeyọrí mo nígbàgbọ́ pé gbogbo nǹkan tọ́lọ́ máa ní kí n gbà àṣeyọrí tí wọ́n bá ṣe ọlọ́run ìlú ọ̀rọ̀ àti àti bí mi ló tì mí lẹ́yìn àwọn ẹbí mi tí mo ta wọn jáde àwọn náà tì mí lẹ́yìn kò dẹ̀ sọ pé pọ̀ lọ́wọ́ wọn torí pé àdúrà ní gbogbo gbà mo dúpẹ́ púpọ̀ fún gbogbo àwọn tí ọlọ́run lò láti gbé mi débi tí mo dé tí mo bá ní kí n máa kà wọ́n ìṣẹ̀lẹ̀ àákún àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mo nígbàgbọ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ káṣágbà pé àánú ọlọ́run lárígbà ìrànlọ́wọ́ ọlọ́run ló dé tí ìrànlọ́wọ́ bá tẹ̀ ti dé tí àwọn bá ti dé tó bá ti tẹ̀lé ọlọ́run náà ló kù tó yẹ ká máa ṣọpẹ́ fún mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ẹbí mi ẹ̀yin ọ̀rẹ́ mi tí ẹ fi gbogbo ilé lẹ̀ tí wọ́n bá mi ṣe àjọ ẹ̀ lẹ́nu kò yí sí kéèyàn tó sọ pé ó pé fifty years nǹkan wọn yìí nǹkan ẹ̀yẹ ni nǹkan ìdùnnú ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ó pè yín ẹ̀dẹ̀dẹ̀ gbogbo àbí ọ̀tẹ́ ìnáwó ti ń pè ọlọ́wọ́ ọlọ́wọ́ máa dá yín lóhùn. ohun tí mo fojú yàrí àfi kọ́lọ́ mọ́sẹ̀ mọ́jẹ́ kọ́ mọ́ ṣerú rẹ̀ fẹ́mi èmi àjọbí ewé ààrẹ mú tábìlẹ̀ mẹ́tàlá kó tó di ipò mo fojú mọ̀ rí nǹkan ọmọ burú ọkàn làbí ọmọ àyílá kọ́lì ọ̀rí mi ọ̀rí mi àbọ̀ rí ẹ̀gbọ́n ń pèlò tèmi ni abọ́lájí ń kọ́ ọlọ́jọ́ bí ó ní ń kọ́ ọ. bọ́lájí bello tèmi ọmọ olóríire láyé aláwùrà bí ọlọ́run ò ní jẹ́ kó kú mọ́ ọ lọ́wọ́ ọmọ lọ́ra o ńlẹ́ ọmọ lọ́ra o ńlẹ́ ọmọ lọ́ra ọmọ lọ́ra o. rafiu bọ́lájí bello ọmọ ọba àti kíìjì ọmọ ọba òrùmọ olóyè ọmọ ọba amúgbáwọn owó ọmọ ọba àríta kíjì ní kọ̀sìn àkútagìrì lọ́nà ọ̀fàrò. bàbá wa yọ ní ìdọ̀bà wọn ní eégún ni wọ́n sẹ́ eégún màmá kọ́ ọba òjìnìkan gbogbo ẹni ni kí n dán la wọ̀ bí ẹ̀yin dákun fò lùlù mi kí n dán la wọ̀ bí ẹ̀yin kábíyèsí ah, o. orúkọ mi ni Bello Morenikeji Fuad èmi ni àkọ́bí wọn inshallah wọ́n jẹ́ ọ̀rẹ́ tí mo kọ́kọ́ mọ̀ and the kind of upbringing tí mo nílé ni as someone tó lè with the kind of sense of judgement tí mo ní fúnra mi ó wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ó jẹ́ tí mo lè sọ̀rọ̀ fún irrespective of what happens so kò jẹ́ kí n ní ìfòyà wọ́n kó wa mọ́ra àwọn gbogbo àwọn ọmọ wọn and tẹ bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ wọn náà tó bá ń sọ̀rọ̀ pa àwọn ẹ̀ tí máa mọ irúfẹ́ èèyàn tí wọ́n jẹ́ kò sí àsọdùn níbẹ̀ èèyàn dáadáa ni àbá tó bí mi lọ́mọ. orúkọ mi ni ààrẹ Lánrè Dòdò Balógun mo ti mọ Bọ́lájí Bello báyìí ó ti pé bíi twenty years bíi ogún ọdún báyìí ọ̀rẹ́ mi ni èèyàn mi ni ojúlóòótọ́ èèyàn tó yẹ pé ó ti bá mi ṣiṣẹ́ rí lórí pé à ń gbé rẹ́kọ̀dù jáde ó ti bá mi produce rẹ́kọ̀dù bíi mẹ́ta kò dẹ̀ ń dá àyàn kó tó ti sọ náà ló máa. orúkọ mi èmi ni Alhaji Karim ọmọ ọba àti kejì Bọ́lájí Bello èmi ni èmi ni mo kù ní bàbá bàbá Bọ́lájí Bello ọmọ dáadáa ni Bọ́lájí Bello látijọ́ tá a ti bí tẹ̀sí jẹ́ ọmọ fún wa kì í sọmọkọ́mọ ọmọ burúkú ọmọ burúkú kọ́ ọmọ gidi ọmọ tààrà ọmọ tó jẹ́ fi sí yan gan láàrin mọ̀lẹ́bí láàrin àgbáńlá ayé oníbọ́lájú bèbè. ní sọ̀dọ̀ ti àwa àfáà a rí wọn pé ẹlẹ́sìn ni wọ́n wọ́n sì jẹ́ tó ní ìwà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ jẹ́ kó yọ wa pé ìwà pẹ̀lú ẹ̀sìn òun ló ṣe kókó ẹ̀sìn láìsí ìwà ẹ̀sìn yẹn ò pé ìwà láìsí ẹ̀sìn yẹn náà pé Bọ́lájí Òjó lẹ́sìn ó dẹ̀ ní ìwà lẹ́sẹ̀ náà wà fà níbí. bẹ́ẹ̀ làwọn olórin lóṣìíríṣìí fún orin ọgbọ́n dáhùn èèyàn lárayá. alákẹ́ ọpẹ́yẹmí sikirat aka yasuna ọmọ àsálàtù. bákàrà ènìyàn ló ṣe sábà bí ìrẹ o alájímọ́lájí mẹ́rọ àwọn ló ṣe sábà bí èmi. bàbá mi ni wọ́n jẹ́ láti kékeré títí mo fi dà bí mo ṣe dà yìí wọ́n jẹ́ èèyàn pàtàkì sí mi tó yẹ pé wọn jẹ́ wọn fẹ́ kí n rìn sí ibi tí ò dáa so mo dúpẹ́ pé mo wà ní ọjọ́ ìbí wọn lénìí ó jẹ́ ọjọ́ ìdùnnú fèmí náà yàtọ̀ sí pé ọ̀rọ̀ industry nínú life tèmi gangan is very very important to me because wọ́n wà nínú tẹ́ pé wọ́n jẹ́ kémi náà débi tí mo délé ní nípasẹ̀ entertainment àwa lẹ́nu yìí so àdúrà mi wá fún wọn ni pé kọ́lọ̀ jẹ́ kọ́yẹ̀ mi wọn ó tún ju báyìí lọ lágbára náà. orúkọ mi ni alhaji abdulwasi káyọ̀dé asidiki babanwaka. tún dúpẹ́ torí wọn ò dájọ́ kú fún. ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ fún healthwise ni mo fẹ́ lọ téèyàn bá mu omi téèyàn bá mu omi mu lámujù tó bá pọ̀ jù á affect ara gbogbo nǹkan téèyàn bá àwọn olóyìnbó ní excess of everything is bad ọlọ́run ọba aláàánú jùlọ pé jẹ́ ká túbọ̀ pẹ́ pẹ́ pẹ́ fúnra wa Alhaji Bọ́lá Jí tó ń ṣe fifty lénìí á ṣe sixty á ṣe seventy á ṣe eighty á ṣe ninety á ṣe hundred lágbá ọlọ́run láti lẹ́yìn àná Muhammad. ọlọ́run àtúbámi jẹ́ kí àgbéga kun ìlọsíwájú ẹ̀mí gígùn àmọ́ bọ̀dá Bọ́lá Jí tẹ bá ń gbọ́ mi ń wí bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe o ẹ má fi ìwà yín sílẹ̀ torí pé kò sí ẹ̀dá alààyè kan tó máa gbin àlùbọ́sà tó máa wá fi ká ẹ̀fọ́ so bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe keep it up in every aspect of good thing you are doing. ìtọ́jú tá a fẹ́ gbà wọn náà ni wípé ihun tí wọ́n ṣe tí wọ́n fi dé ààyè yìí kí wọ́n má fi sílẹ̀ oníyànjú ni wọ́n so kí wọ́n sì máa. sẹ́yìn náà sì mọ̀ pé nílẹ̀ Yorùbá wọ́n ti bìlí pé tó bá ti jọ́ ọmọ ọba tó bá yà sí di entertainment wọ́n bìlí pé agbe ló ń ṣe that's their thinking but along the line nígbà táwọn náà rí level nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo agbo tán dẹ̀ rí nǹkan tí ọmọ àwọn náà ń ṣe tán gbó kìkì ẹ̀ nínú wọ́n padà ń pè mí wọ́n padà ń ṣàdúrà fún mi. ẹ̀mí tó ṣe fifty a ṣe sixty. àlàdé mi bẹ́ẹ̀ lọ́mọ bọ́lájì mi ẹ̀mí ẹ̀ tó ṣe fifty a ṣe seventy. ẹ̀mí tó ṣe seventy á ṣe eighty ẹ̀mí ẹ̀ tó ṣe eighty á ṣe ninety ọwọ́ ayé òní. ọláládé dàpà ò ṣe fi tì o. ọmọ ẹgbẹ́ dàpà. Alhaji Barrister ló yẹ ká jọ ṣiṣẹ́ bá ṣe close tó ṣe tẹ̀lé sàn ṣe mọ̀ pé ní company tí oníkálukú bá belong sí òun ló máa producer wọlé ṣùgbọ́n bí ìpàdé Alhaji Barrister ṣe close tó ọlọ́run ní kí n láǹfààní láti sọ pé mo bá wọn ṣiṣẹ́ lẹ́yìn àwọn yẹn mi ò rò pé kankan ni wọ́n wà. yáà àti fẹ́ fún wọn náà ni pé kán ní sùúrù tó bá ń le kán má sọ̀rètí nù ó máa padà rọ̀ fàáyín náà máa lè yúsìrì yúsìrọ̀ iná máa lè yúsìrì yúsìrọ̀ ọlọ́nà ti sọ pé ó máa le o tó bá ń le ó fẹ́ wá rọ̀ nìyẹn ẹ má ròpin pé ah ó ṣe le mo fẹ́ kúrò ẹ má sá kúrò ẹ ní courage ẹ ní believe ní ọlọ́run pé ọlọ́run tó jẹ́ kó le yẹn á sì jẹ́ kó rọ̀ tó bá padà rọ̀ ẹ ní rántí pẹ́ jìyà mọ́ bẹ̀t gbogbo nǹkan tó bá le sì máa rọ̀ náà ni kí yẹn ṣáà ti nígbàgbọ́ ní ọlọ́run kó dẹ̀ wà prayerful. ìjọba ìjọba ọ̀gá ńlá ọ̀gá ńlá bàbá ọba ẹ̀gbọ́n ọba ọba ọba. fifty. àgbàdé jọba o jọba o jọba o ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ẹ̀gbọ́n ọba ọ̀gá ọba èèyàn ọba.

lẹ́bẹ̀lẹ̀ mọ́nájú. ẹ àwọn kan wáyé jíjà. ìwọ wáyé wọ́n jẹrẹ mọ́nájú. mọ́nájú ní ìbẹ́lẹ̀. ó ṣe bí à ń bí. kóróró sọ. ilẹ̀ mọ́nájú bẹ̀ lójó. àdúrà mi fún tí mò ń bẹ lọ́wọ́ àti ìgbà tí ó ti ń jábúrò lẹ́yìn mi náà níbi kọ́ lọ́n bá mi gbéga gbogbo ọjọ́ tí n bá ń rí pátápátá kí n máa rí ìdùnnú lára ẹ̀. wọ́n wíṣọ fún pé fifty years birthday tó ṣe ọlọ́run á jẹ́ kó ṣe sixty kó ṣe seventy jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ayé àti ayé. bàbá wa ká lọ ká jọ gbà.